bàbá ẹ kú ẹ kú iṣẹ́ o ẹ káàárọ̀ sà ẹ jọ kí nìkan tí ẹ ń tà mí báyìí sà. ń tà ń tà mí báyìí ó pọ̀ à ń ta artwork à ń ta carvings crafting casting painting. Okay. Carvings, crafting, painting, casting ọ̀dọ̀ ṣé àwọn nǹkan tẹ́ ń tà wọ̀nyí ǹjẹ́ ó jẹ́ àwọn nǹkan tí wọ́n máa ń lò fún ìṣẹ̀ṣe àbí wọ́n fi máa ń tó lé ni. nǹkan ṣẹ̀ǹbáyé ìfẹ̀yìnbáyé ni àbá ni nǹkan tí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ni a máa ń ṣe é nígbà tí wọ́n bí wa pẹ́pẹ́ tá a bá ṣe é àwọn máa ń rà táwò lọ sílùú òyìnbó àwọn kan tó máa ń mọ̀ yẹ wọ́n máa ń lò ní ọ̀dọ̀ wa níbàyìí náà ìṣẹ̀ǹbálẹ̀ ìṣẹ̀ǹbálẹ̀ wa tiwa ni o ní ilẹ̀ yorùbá bíbà yìí ni carvings lédè odò òyìnbó yorùbá máa ń pè ní eré agbégilére lédè méjì tá a fi ń pè nìyẹn carvings èdè yorùbá èdè òyìnbó agbégilére èdè èdè yorùbá so àwọn tí a jẹ́ carvings igi la fi ń ṣe àwọn carving nǹkan tá a bá hun à ń kásìn nǹkan yẹn nǹkan tá ń pè ní kásìn à á pò bí ògì à á tọ̀nà à ti ṣe blọ́ọ̀kì sílẹ̀ à á tọ̀nà sínú kíní blọ́ọ̀kì à wá fọ́ọ̀mù nǹkan tí a fẹ́ ojú táyà sí etí táyà sí gbogbo ẹ̀ à wá hàn mẹ́ yẹn kásìn yẹn. ẹ jọ. pépà tó plain paper àwa àwa lọ cardboard simboard eh, canvas àwa máa painting a máa fi a máa fi a máa fi kọ́ gbogbo object ta fẹ́ yà ta fẹ́ yà a wá ink ìyẹn painting yẹn paper awa frame ẹ̀ so artwork náà ni. ẹ ṣe bàbá àwọn kọ́kọ́ wà tá à ń wò lórí tébù yín báyìí. ìkọ́ tó wà lẹ́kẹ̀ẹ́ àfi tọ́wọ́ wà lẹ́kẹ̀ ẹ̀ ní àfi sọ́run lẹ́kẹ̀ ọrùn lẹ́kẹ̀ ọwọ́ méjèèjì là ń tà ẹni tó wá ní the white á rà funfun ẹni tó wá ní ìdí red pupa ara rà á ẹni tó wá ní ìdí brown wà ilé brown a máa ń tà bẹ́ẹ̀ so a tún ṣe yẹn náà yẹn ìlẹ̀kẹ̀. ẹ̀jẹ̀ fáwọn tó ń wò yẹn jọ ẹ sọ orúkọ yín fáwọn tó ń wò. Eh, orúkọ mi ní jẹ́ Tanímọ̀lá Balógun. iṣẹ́ wo lẹ yàn láàyò. Eh, iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tí mo ṣe láàárọ̀ ọjọ́ rẹ̀ mo mo kàn wá fi lè nàjú ni nígbà tí mo wá mo fẹ́ sinmi nínú ayé mi bọ̀ tí mo ti láti lè wá tó jẹ́ bòmí ni torí gbà mo wà ní kékeré tí n bá rí pépà nílẹ̀ báyìí màá mú màá fi ṣe nǹkan kan á dẹ̀ wúlò so ẹ̀bùn mi ni bọ̀ kì í ṣe ìyẹn ni mo ṣe iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àárọ̀ mi. ẹ jọ̀wọ́ bá wa máa ṣàlàyé àwọn nǹkan tó wà lórí tébù yín ẹ wá máa ṣàlàyé fún wa lẹ́yìn kọ̀ọ̀kan. ẹ eléyìí à ń pè ní mother and baby ìyá ní attract àyà ojú sí àyà imú sí then ẹni tó bá rí a ṣàlàyé ẹ̀ fún bá ṣe ṣe eléyìí ó jẹ́ mápọ̀ nàìjíríà òní láyà sí yìí so eléyìí lovers tápè ní olólùfẹ́ wọ́n kiss àwọn méjèèjì wọ́n fẹnu kóra wọn ìyá ọkọ ní ìyàwó ní ìyàwó ló dirun wá sẹ́yìn igi náà la fi ṣe eléyìí ìwọ ẹran la fi ṣe tó bó ṣe wà nìyẹn. ìwọ ẹran ìwé ìwé màlúù la fi ṣe eléyìí ìwé màlúù la fi ṣe eléyìí àwọn tó ga tó dàbí oró kínní tó dàbí kíni a ti ń pè é tó tó ga yìí tó gùn yìí tó dàbí eyín ẹ̀rìn ìwọ màlúù la fi ṣe. ẹ jọ wá bá wá kí ẹ wá bá àwọn tó wà mí bá àwọn eléyìí. eléyìí ọgbà náà wà yìí. gina la fi ṣe ọba náà wà tọkọtaya to tá fẹ́ kiss tá fẹ́ sọ̀rọ̀ ní tọkọtaya a lo ẹ̀gbẹ́ yìí fi wọn wọn ẹnu wọn á wọn nígbà tá a bá sọrọ tán wọn á tún ṣe báyìí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ kejì tún lò wọn ó wọn ti pé parí nìyẹn kì í ṣe pé ó ti jà o pé wọn so bó ṣe wà nìyẹn eléyìí à ń pè ní erin ọba tó máa mẹ́rin so tí ì jẹ erin là ń pè é àti ń pè ní àjànàkú lédè yorùbá èdè òyìnbó à ń pè ní elephant àtúnṣe ìran bó ṣe wà nugbó gan náà ni kò yàtọ̀ síra wọn. eléyìí ó ń fọmọ lọ́yàn lábúlé wa bá a bá bímọ a ṣe máa gbé pọ̀nì gbé sẹ́gbẹ̀ẹ́ nì tá a fẹ́ fún lọ́yàn a fún lọ́yàn ọmọ nì ìyá nì àzálẹ̀ ṣe rí nìyẹn yẹn yẹn yẹn bẹ́ẹ̀ eléyìí crafting eléyìí crafting àfi ń tọ́nà aṣọ sókè àṣetorí sẹ́wẹ̀ àṣe ntangbésí standing àṣetorí sẹ́wẹ̀ eléyìí a máa ń sọ sókè ni àṣe ntangbésórí sẹ́wẹ̀ àṣe ntangbésí ni steam room tọ́ ẹ pé táwa gbé sí sùúrù ẹni tó bá jáwọ́ bẹ̀ báyìí á sọ pé ah ń bọ̀ lẹ́tìrẹ́lẹ̀ kódà méjì ẹ̀ ó wà ní palace báyìí méjì standing lamp mo gbé fún adéyè kábíyèsí mo fi ta mo fi fún ní gift so bí yẹn ṣe wà yẹn káàpì lè so ìyẹn wà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó wà lára ìgbìlẹ̀ yìí. ẹ kí ni à ń pè ní arẹwà ọmọ ìyá àtọmọ ìyá ń fọmọ lọ́yàn tá ń pè ní breastfeeding lédè òyìnbó fọmọlọ́yàn ìyá ń fọmọlọ́yàn là ń pè lédè yorùbá à ń pè ní beauty lédè yorùbá èdè òyìnbó arẹwà lédè yorùbá tó rẹwà ju àwọn ẹgbẹ́ ẹ lọ à ń gẹ̀ sókè à ń gbé sórí sébù eléyìí à ń pè ní oníjó wọn á lùlù ó mú ìrùkẹ̀ ló gbé sórí ó mú ọwọ́ kan ó fi sórí ó mú ọwọ́ kan ó fi sí ẹ̀gbẹ́ abẹ́ kì í ṣe pé ó lóyún báyìí ó jẹ́ báyìí ó ní ó wá jẹ́ oníṣe kan aláyọ̀ oṣù ó ń jó ìjó ló ń jó inú ẹ̀dùn ló ń jó ló fi mú kẹ̀rẹ́ sókè ló fi fi ìkan sí apá tó bó ṣe wà nìyẹn. Yes, yes, you 概念。